hadithu eléyìí tí a fẹ́ kà lónìí náà tí ṣe hadithu Hanzala ibn Qaisin radiyallahu ta'ala anhu. a ní wọ́n ń pè nǹkan kan ní almusaqat a sì ń pè nǹkan kan ní almuzara'a ara àwọn ọ̀nà òwò ṣíṣe nínú ah, ìlànà ṣẹ̀ríà. Uh, almusakot gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fúnra wa òun ló ní í ṣe pẹ̀lú igi eléso bọ́yẹ̀ ní oko kòkó àbí ti kaṣu àbí gbogbo ń tọ́ba rí ó ní òun ò sì lè mójútó sẹ̀rí àgbà aláyè kó pe ẹni tí ó máa mójútó bàbá wa so tán kí wọ́n wá jọ ti ní àdéhùn pé iye báyìí ń tiẹ̀ iye báyìí ń tèmi tí mo ní igi eléyìí là ń pè ní kíni almusakot ìran kejì rẹ̀ ní almuzara gbogbo eléyìí láti ṣàlàyé fúnra wa kákan ara wa létí ni almuzara la ní òun ní í ṣe pẹ̀lú kíni hmm? oko oko dídá tí e ṣe oko igi eléso èèyàn ní ilẹ̀ tí ó ṣe dáko ó lè gbin àgbàdo ó lè gbin nǹkan míì náà síbẹ̀ àmọ́ wọn ò ráyè àti dá oko yìí bóyá òun gbé náà lù àbí tẹ́ gbé lọ bì kan ṣẹ̀ríà islam ní ó lè gbèrú lẹ̀ báyìí náà kó gbé fún ẹni tí ó máa bá a dá oko lórí ẹ̀ pẹ̀lú májẹ̀mú pé ntọ́ba wa jáde ń o báyìí ni a pín a pín ní Dajì, dajì, ni àbí ìdá mẹ́ta ń tiẹ̀ ìdá kan tèmi gbogbo ọ̀nà tí wọ́n bá wá fẹnu kò lé lórí ìṣẹ̀rí ọ̀bá wọn pín half half ni ìwọ ló mú one third èmi ó mú two gbogbo ọ̀nà tí wọ́n bá gba láàrin ara wọn ọ̀dà bí ọ̀rọ̀ mọ̀bọ́rábà ni kò sí èyí tí ìṣẹ̀rí àtakò ń bẹ àmọ́ èyí tí ìṣẹ̀rí àwa àtakò òun ni hadith Hanbala bin Qaisi tá a fẹ́ kà lónìí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe muzara àní àbọ̀ fẹ́ ṣe. kóòtù آه، قال سألت رافع بن خديج عن كراء الأرض بالذهب والورق حنظل بن قيس ني مبي رافع بن خديج رضي الله تعالى عنه أن تبع رافع بن خديج قدما في حديث المزارعة والمساقات رواية رني òun ló jẹ́ kí wọ́n máa rìfà sí gẹ́gẹ́ bí authority pé ọ̀rọ̀ muzara kila nabi wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ musakot kila nabi wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ fún ibn khadijin radiyallahu ta'ala anhu òun ni wọ́n sábà máa fi ọ̀rọ̀ náà ti sí. hanzala bin kaisi ni mo wá bí ankero il ardi bi zahabi wal wariki faqala la ba'sa njẹ́ wọ́n pè ní kẹ́rọ́ láwùzù míì ni lóga míì ni fún alìjára alìjára wàlìkìrọ fàwa ó ní mo bi rọ́fìn bin khadiji pé ìfilẹ̀ rẹ́ǹtì kílà nàbí wíńpẹ́ ànkẹ́rọ́ i alárùbí ìgbé ilẹ̀ fún yàn fi rẹ́ǹtì bẹ́ẹ̀dáhàbí wàlúwárìtì tí èyí ṣe pé lórí ipa àjọ pín ntọ́ba jáde ń bẹ̀ èèlò lọ́ọ́ gbà òun nìyí bi zahabi wàlúwárìkì zahabu lówó gold dinar alúwárìkì lówó silva lọ́dà bíi náírà àti kọ́bọ̀ táwa náà ná lónìí tọ́ ajẹ́pẹ̀ràn kanu ẹ̀rí bá àmẹ́nubẹ́ eléyìí inú àpèjúwe tá wa yóò sì ti wà lọ́kàn ẹlòmíì pé a irú eléyìí ń kọ́ bóyá irú ẹ̀ làwa máa ṣe ó nílẹ̀ kò sì tí ì ṣetán tí ó lo ilẹ̀ rẹ̀ yìí ẹnìkan wá bá a pé ilẹ̀ yín ti ń bẹ́ẹ̀ bí báyìí ẹ dákun èmi fẹ́ máa fi dáko àbẹ́mi fẹ́ máa yọ búlọ́ọ̀kù lórí rẹ̀ inú àwọn tó kọ́ mọ̀ nù tínú tiẹ̀ náà sì dùn bí bọ́ọ̀bá tiẹ̀ ń ṣe nǹkan bẹ́ẹ̀ ilẹ̀ wọn ò ní sọnù bọ́ba wa lòun fún un lọ́fẹ̀ẹ́ pé tọ̀ àmọ́ o gbogbo oko yín tẹ́ ẹ bá dáńjọ́ tí ń bá ṣe tán tí mo fẹ́ lò ó ẹ kó oko yín kú àbẹ́ kó búlọ́ọ̀kù yín kú èyí náà láì fi àbí ó ní ah ṣe mọ̀ pé owó lèmi náà fi ra ilẹ̀ ni bọ́ba ìpẹ́ máa dako ń bẹ́ẹ̀ bọ́ba ìpẹ́ máa yọ búlọ́ọ̀kù ń bẹ́ẹ̀ ẹ máa san iye báyìí bizahabi walwariki fakọ́ọ̀lá làbàṣà bìhì rọ́ọ̀fì bin khadiji ni bọ́ba arígbó ti wí yìí ìfilẹ̀ rẹ́ǹtì lórí ọ̀rọ̀ owó owó góòlù ni àbówó sílvà ni náírà ni àbí kọ́bọ̀ ni àbí dọ́là ni. لا بأس به كبر burú nínú ẹ̀kọ́ محمد صلى الله عليه وسلم طيب إنما كان الناس يؤجرون على عهد النبي صلى الله عليه وسلم بما على الماذيانات وأقبال الجداول أو فقه رافع بن خديج رضي الله عنه أتيوب وصحابة النبوة محمد صلى الله عليه وسلم ó ti dáhùn béèrè tí arákùnrin yìí béèrè àmọ́ kẹ́fìn pé ìbéèrè rẹ̀ yìí ó gbé ọmọ kan pọ̀n nǹkan kan ń bẹ tí ń bẹ lọ́kàn rẹ̀ àfi kóun ó sì tètè ṣe kínní kóun ó yanjú ẹ̀ fún un torípé létí kọ́dẹ̀ létí come across rẹ̀ ń bi àwọn kíra fíkìwù ntọ́ gbajúmọ̀ ni pé rọ́ọ̀fin ibn khadiji lọ́gba hadithi wa lọ́dọ̀ anabi pé muzara ọ̀dà èyí tó gbajúmọ̀ nù ìpè rọ́ọ̀fù ibn Khadiji obi wọn bá kó tó òun lọ gba hadithi wa lọ́dọ̀ anabi sọ̀rọ̀ sọ́lá ń pé muzara ọ̀dà rọ́ọ̀fù ibn Khadiji tètè wá ronú lọ bí pé ńlọkùnrin yìí gbọ́ ló fi wá béèrè pé ọ̀dà yìí ti ń bá tọ́ba ti pé owó ni àfi rẹ́ǹtì ń kọ́ tí èsè ru muzara tá a ti gbọ́ pé o ní kọ̀dà ìyẹn lọ́wọ́ nẹ́sẹ̀sìtéètì kí rọ́ọ̀fù ibn Khadiji wá sàlàyé irú muzara àwo ni ọ̀dà irú èwo ni ọ̀dà. kánú yóò àjẹrú na aláàdì nàbí yìí sallallahu alayhi wa sallam bímọ alàlmá ziyanat wa akabali jadawil wa aṣíyáha mẹ́nà zarci. onírú ìfilẹ̀ fún yàn pé máa lọ dáko lórí ẹ̀ tó gbajúmọ̀ láyà nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam léyìí tó ṣe pé hadithi tó ń gbà wá pé irú muzara ọ̀dà irú muzara yẹn ni ó ní lójú ayé ànábì àwọn èèyàn sallallahu alaihi wasallam àwọn èèyàn a máa gbé maziyanat ilẹ̀ tó lómi bíi ó ní omi bíi ibi téèyàn lè gbẹ̀rẹ̀ sí àbí gbẹ̀ǹkankan sí tómi náà wá tóbi èyí tó bá jẹ́ omi kékeré tómi ti ọ̀pọ̀ òun náà ń pè ní kíni aljadawil wà àṣìyá á mẹ́nà zaraì ó nígbà míì sì ní bóyá ó kó ẹ̀gẹ́ ni àbókò àgbàdo ni àbókò làbídùn ni oníbẹ̀ làwọn èèyàn máa gbé fúnra wọn láyé anabuwa muhammad sallallahu alaihi wa sallam fayahliku hadha wa yaslamu hadha ó ní tí màá wá ń ṣẹlẹ̀ ni pé eléyìí omi tó pọ̀ ní bẹ́ńbẹ́ odò ńlá aljadawilu odò kéke eléyìí ẹ̀gẹ́ la gbìn bẹ́ẹ̀ eléyìí àgbàdo ló wà ń bẹ́ẹ̀ rọ́fì bin khadiji ni fayahliku hadha wa yaslamu hadha ńgbọ́ bá wá di parí ọdún tí wọ́n fẹ́ máa kórè inú kó ṣe pé bíi todò ńlá ni ó so todò kékeré ò ṣe kíni kò so àbí kọ́ jẹ́ opposite ńgbà mi àbókò ẹ̀gẹ́ lọ́jáde oko àgbàdo òun ò ṣe kíni òun ọ̀jáde. ويسلم هذا ويهلك هذا ولم يكن للناس كراء إلا هذا Rafi bin Khadij ní láyé Ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn ọmọ irú ìfilẹ̀ rẹ́ǹtì míì yàtọ̀ fílẹ̀ yìí falidhalika zajara anhu torí ẹ̀ lànàbì fi kọrú rẹ̀ fún wọn. títí dìsín ó lè ntí Rafi bin Khadij wí fún wa ni pé ẹni ó nílẹ̀ abẹ́ni ó níbi odò ńlá àbódò kéke ó sì tún ní ilẹ̀ tó ṣe dá oko ẹ̀gẹ́ àbókò nkankan sí yọ wàá gbé fún pé ẹ máa lọ dáko lórí ẹ̀ ẹ rí ntọ́ba jáde níbi odò kéke ń tìyín nu o èyí tọ́ba jáde níbi odò ńlá ń ní tèmi àbí ibi yìí iṣu ló ṣe gbìn sí ilẹ̀ iṣu lélẹ́yìí èyí tó bá jáde ń bẹ̀ ń iṣu ní tèmi ẹ̀rí ọ̀kan ilẹ̀ ẹ̀gẹ́ ni lápèjúwe ni o bẹ́gẹ́ ń bá jáde ní tìyín bàbá wa di parí ọdún ntí rọ́ọ̀fì bin Khadiji ń sọ fún wa nù òun ti wá ṣiṣẹ́ ó ti ṣe wàhálà òun náà ló gbin ọ̀gbìn tó dò ńlá òun náà ló gbin ti kékeré òun ló gbin ẹ̀gẹ́ òun ló gbin àgbàdo òun ló gbin iṣu ọwọ́ àdìgbà tí wọ́n máa kórè iṣu ta àgbàdo ọ̀yọ́ ta ló ní iṣu ẹni ó nílẹ̀ àgbàdo ẹni ó ṣiṣẹ́ ọ̀jáde àbí kò sí ìtọ́lọ́hún ò lè ṣe iṣu tiẹ̀ ní ọjẹ́ra sórí inú ebè àgbàdo tiẹ̀ ni ó ṣiṣẹ́ ní ọjáde rọ́ọ̀fì bin khadiji ní irú kìráwù tí wọ́n ń ṣe láyé anabi sallallahu alaihi wasallam tá anabi ṣe kíni tá anabi kọ́ nìyẹn òun ni ká wá dára wa padà lónìí ká fi ṣàlàyé fúnra wa bọ́ba gbọ́ pé muzara ọ̀dà irú muzara àti òṣè kíni tí ọ̀dà lélẹ́yìí àsìkò ṣàlàyé rẹ̀ náà pé gbogbo kọ́ńtrákì tó bá ti ní pé ẹgbẹ́ báyìí ń tó bá jáde ń bẹ̀ ń tèmi èyí tó bá jáde ń bí ni tìyín ṣẹ̀rí ọ̀farama torí pé ntí ó padà ṣẹlẹ̀ náà ni pé bí tiẹ̀ bá jáde títí ọ̀ jáde kí lèrè tiẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wá nísìnyí òun ló gbin ọkà òun ló gbin àgbàdo òun ló gbin iṣu ẹ ti wá panupọ̀ lórí pé bí iṣu bá jáde nìkan ni tìyín o iṣu ọ̀ wá jáde àbí wọ́n tó nílẹ̀ náà o ti rò pé iṣu ni tiẹ̀ òun wá ń kó èrè àgbàdo lórí ilẹ̀ rẹ ìwọ ò rí kíni ìwọ ò rí nǹkan kan kó eléyìí ó padà di àròyé yó padà dìjà nù àwùjọ náà ni láfi ní gbogbo tí ṣẹ̀ríà Islam bá kọ̀ torí ara wa torí ìbágbépọ̀ ìrọ̀rùn òun ni ṣẹ̀ríà ṣe gbé kalẹ̀ pé èyí tó bá a mú ní àdíìsì tá kà síwájú ni òun ni mo sọ ń bẹ̀rẹ̀ dárúsù lónìí pé iṣu mẹ́ta lọ́yọ ni ẹyọ ọ̀kan lọ́yọ ni ààbọ̀ ń tiyín ààbọ̀ ń tèmi kọ̀bá wa jẹ́gbẹ̀rún lọ́yọ àmọ́ ààbọ̀ ẹgbẹ̀rún kíláàbọ̀ ẹgbẹ̀rún ọgọ́rùn-ún márùn five hundred bọ́bá sì jẹ́ pé iṣu méjì lọ́yọ kí ni ààbọ̀ rẹ̀ kan èyí tí sẹ̀rí àfaramọ́nù ya bí kìnnìyí bọ́bá jáde o àáfùn tiyín o àáfùn tèmi wọn kọta ń tiyín o tẹ̀rí kọta wọn bá ti lè fara mọ́ bẹ́ẹ̀ sẹ̀rí ọ̀bá wọn pín sẹ̀rí ọ̀dá sí pé wọ́n gbọ́dọ̀ gba áàfù wọ́n gbọ́dọ̀ gba bí wọ́n bá ti jọ válù rẹ̀ láàrin ara wọn pé ah, iṣẹ́ tẹ́ ṣe pọ̀ ń bẹ́ àbí iṣẹ́ tẹ́ ṣe pọ̀ púpọ̀ ìwọ ló ṣiṣẹ́ púpọ̀ múdà mẹ́ta à ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà hùn máa bí wọ́n bá ti lè yọnu sí láàrin ara wọn bẹ́ẹ̀ táàtú láti ẹnìkan sẹ̀rí àfaramọ́ àmọ́tẹ̀rí ọ̀fara mọ́ ìmọ̀ fọgbọ́n fẹ́ bo ẹnìkan mọ́lẹ̀ torí ẹlòmíì ó ti wá padà mọ̀ pé bóyá ilẹ̀ bí tàgbàdo òun ni ọ̀dà ìbẹ̀yìn ọ̀wà níbi ti ẹni tí ó sì sẹ́nu pé ẹgbẹ́ bí ìtọ́ba jáde ńbẹ̀ ní tèmi o àmọ́ ìtọ́ba jáde lọ́nà ìsàlẹ̀ ńbẹ̀ ń tìyín nù gbogbo eléyìí ni sẹ̀rí àtakò irú ìran mùsàárà àbáyé àti gbogbo ńtọ́ba sẹ̀rí ìsìlámù òsèkínni kò fara mọ́ ọ nínú àwọn ntọ́jọ́ mo rò pé mo ti mẹ́nu bá ń gbà ta ka hadith rọ́fin alákọ̀ọ́kọ́ òun lọ̀rọ̀ ìṣe bísínẹ́sì láàrin ara ẹni gbé mọ́tò fún àbò gbé nǹkan ọgbọ́kadà fún gbogbo ntí ọba wulẹ̀ kí ọ̀dà yín pọ̀ èyí tí sẹ̀rí àfaramọ́ ni ta ti wí ṣáájú ni gbogbo ntẹ́ bá rí o ìdajì ń tiẹ̀ ìdajì ni tèmi ìdá márùn-ún tiẹ̀ ìdá mẹ́wàá ń tèmi sẹ́ẹ̀ ti faramọ́ ọba àmúbẹ́ẹ́ àmọ́ ẹ máa lọ tẹ bá kọ́kọ́ pa one thousand ti di ó nànú o wọ́n bá wá lé bí ọba lé ńkọ́ sẹ̀rí ọ̀faramẹ́rù bẹ́ẹ̀ àbí ẹ ẹ bá oṣù àkọ́kọ́ tẹ bá kọ́ fi ṣiṣẹ́ ẹ̀yìn òní gbà o bọ́bá yìí pé lẹ́yìn oṣù ni òwò ń pajúdé ńkọ́ kí lè rè tiẹ̀ gbogbo eléyìí sẹ̀rí ọ̀faramẹ́ àmọ́ sẹ̀rí àfaramẹ́ yìí tí ò ní fa àìríyànjiyàn bẹ́ẹ̀ bá ti ní áàfù ni bọ́bá jẹ́ one million ẹ̀mọ̀ iye ti ń jẹ́ half one million bọ́bá sì jẹ́ pé ẹyọ kan péré ni ẹ̀mọ́dé ń half ẹyọ kan irú ọjà báyìí irú bísínẹ́sì báyìí irú kọ́ńtrákì báyìí òun ni sẹ̀ríà ìsìláàmù fi àràmà eléyìí lálàyé lórí ọ̀rọ̀ hadithu Rafi bin Khadij èyí tá a ti kà sáájú àti eléyìí tá a kà lónìí kọ́lọ́nkọ́ mọ́tà ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. فأما شيء معلوم أيوة فأما شيء معلوم مضمون فلا بأس به gbala yìí tàn sílẹ̀ kan látẹ̀kan ni rọ́ọ̀fì sọmara yìí àmọ́ ntọ́ dájú màálùmù ntà mà mọ̀dìmúnú tà lè garanti rẹ̀ fàlà bá sá bìhì kò burú kéèyàn ò ṣerú òwò bẹ́ẹ̀ àáfù ni kò síbi wọ́n ti jà sí pé kí ni àáfù nǹkan báyìí gba ẹ̀yin lẹ wá rí èmi ò rí kò sí yìí ń bẹ bọ́bá pọ̀ àáfù ọ̀tí ẹ̀ pọ̀ àáfù tiẹ̀ náà pọ̀ bọ́bá sì mọ níwọ̀n iye àáfù tiẹ̀ náà ṣe déédéé iye ntẹ̀ bá oko ni ìmọ̀ nínú òwò ni irú eléyìí fa àmọ́ ṣe ń màlúùmù màdùmùnú fàlà. آه، عن جابر بن عبد الله رضي الله عنهما قال قضى النبي صلى الله عليه وسلم بالعمرة لمن وهبت له وفي لفظ من أعمر عمرة له ولعصبه فإنها للذي أعطيها لا ترجع أنت بعد جاي أعطيها لو أن أنبكتون فإنها للذي أعطيها بضم الهمزة لا ترجع للذي أعطاها لأنه عطاء وقعت فيه المواريث وقال جابر إنما العمر التي أجازها النبي رسول الله صلى الله عليه وسلم أن يقول هي لك ولعقبك فأما إذا قال هي لك ما عشت فإنها ترجع إلى صاحبها وفي رواية لمسلم أمسكوا عليكم أموالكم ولا تفسدوها فإنه من أعمر عمرا فهي للذي أعمرها حيا وميتا ولعقبه أحاديث yìí bí o ti gùn tó yìí náà nítorí aka gbogbo ẹ̀ pọ̀ ní pé lórí ojú ọ̀nà kan náà ní gbogbo ẹ̀ òun ni inú ran ọ̀nà ẹ̀bùn ọ̀nà téèyàn máa fi gúnyàn ní nǹkan tó yẹ pé ní ó pé oríṣiríṣi ọ̀nà àfi kéèyàn ó sì mọ kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ọ̀kọ̀ọ̀kan. àlìhíbà àti sọ̀rọ̀ híbà ṣáájú òun ni ẹ̀bùn tí ó gbajúmọ̀ asọ̀rọ̀ hadiya nígbà tá a ka hadithu Nu'man bin Bashir asọ fúnra wa pé méjèèjì yàtọ̀ fún kínní ó yàtọ̀ fún kínní asọ́dákọ̀ ó yàtọ̀ fún sàrà àní sàárà náà yàtọ̀ fún kínní azakat gbogbo ẹ̀ ló lójú pọ̀nà tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ nínú àwọn ọ̀ràn bẹ́yẹn bá fẹ́ ṣèyàn láǹfààní ọ̀fẹ́ bùn lẹ́bùn lọ́nà kan kọ̀ wá lágbára mo bùn ọ yányán sẹ́wọ̀n kí téèyàn bá gbé mọ́tò fún yàn nísìnyí àbọ̀kọ́lé fún àbọ̀ra sọ fún un bọ́ba yìí pé hibà ni kọ́dà nẹ́bì ní bọ́ba tún padà pé bá ń gbé kí là nẹ́bì fi wé bí ajá tó bì kalẹ̀ tó tún wá ń la èdè ni a jẹ́ pé ar-ruju'u fil hibà sẹ̀rí ọ̀ farama sẹ̀rí ọ̀ ẹ̀kọ́rẹ́jì e. ntọ́ bá lágbára ni o ṣe kíni ni o bùn yàn ẹni tó bá wá ṣe pé ọ fẹ́ bùn yàn ní nǹkan kò sí lágbára mo bùn ọ yẹn yẹn ṣẹ̀ríà islam tún wá fún ní àwọn ọ̀nà kan tó pé ní bọ́ bá rìn bí ṣẹ̀ríà ti là á kalẹ̀ táàrí inú hadisi yìí o ọ̀la ìfì lára àwọn ọ̀nà yìí là ń pè ní al-umra kéṣe umra àti hajj o <laughs> umra àti hajj al-umra al-umra àmẹ́rẹ́ léyìí al-umra al-umra ìyàtọ̀ ń bẹ nu méjèèjì o ìran kejì ní al-uqba al-uqba ìtumọ̀ al-umra òun ni mo bùn ọ ní nǹkan yìí lópin ìgbà tó o bá wà láyé mo bùn ọ ní nǹkan yìí ní kíni lópin ìgbà ọmúrù látara ọmúrù náà wọ́n ti mú ọjọ́ eríyàn ni wọ́n ń pè ní ọmúrù gbogbo ìgbà tó bá gbé láyé ọmúrù rẹ̀ ni. Ya, ilé ìyá ẹ̀sìn wọ́n lé yín jáde níbi ilé tẹ́ ń gbé ẹ̀sìn nílé mi ò sì kápá pé ògùn ní ilé yẹnyẹn ah, ọ̀dà ẹ máa lo ilé yìí ẹ̀sìn ní san kọ́bọ̀ àmọ́ ọmúra ni o kìí ṣe hibà o ọmúra ni o kìí ṣe kíni ìyẹn ni pé bí ẹni yìí bá kú àwọn ọmọ rẹ̀ ò lè jogún ẹ̀ ya á ilé táwọn bàbá wa ti ń gbé láti ogójì ọdún ọwọ́ àníwọ̀ ló ní àà àwọn tó bá mọ̀ tán ó pè àà àmàrà ha ó fún bàbá rẹ̀ lópin ìgbà tí ń bá ń bẹ ní kíni tí ń bá ń bẹ láyé ni arọ ọ̀nà tí sẹ̀rí alákalẹ̀ ni. ọmọranu ọwọ́ ní ọní àwọn òfin tó de òun lákàánú hadithi ìran kejì kákan sọ èyí òun sẹ̀rí òfin bẹ́ẹ̀ fara máa lọ títí òun là ń pè ní kíni alọ́kùnrin àlọ́kùbà ni pé mo gbọ́n náà ni àmúgalùkọ́ máa wá dẹ̀ra wọn tọ́ba yìí pé wọ́n lọ kọ́ ọba yìí pé wọ́n lọ kọ́ lọ ìyẹn ni pé ọba yìí pé ọba fi òun sáyé àtẹ̀ní yọ padà sí ọ̀dọ̀ òun ìyẹn ni pé òun lè tún nídìí ẹ o tí wọ́n bá sí mọ́ àmọ́ tọ́ba yìí pé òun lò lọ lòun ti lọ́ọ́ jọ́ lọ́hún pé ń tòun àmọ́ lò lọ́ọ́ ilà abàdì ó di tiẹ̀ nù èyí wọn là ń pè ní kíni ọkùnbà àmì ìtàdí ti wá ń pa rẹ̀ ní kíni al-umra àti sàlàyé rẹ̀ fúnra wa ìyẹn ni pé ẹ̀bùn lópin ìgbà tẹ́ni tá a nǹkan bá sì wà ní kíni tọ́ba wà láyé. قضى النبي صلى الله عليه وسلم بالعمرة لمن وهبت له جابر بن عبد الله ني النبي داجوري صلى الله عليه وسلم ìpè ẹni wọn bá fún ní umra tí wọn bá bùn lẹ́bùn umra tiẹ̀ náà ni ìyẹn ni pé àdìsí yìí ń fi rinlẹ̀ mashru'iyatu al-umra pé ọba ṣẹ̀ríà mu bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bùn yẹn ru ẹ̀bùn bẹ́ẹ̀ pé ń bọ́ yányán o àmọ́ ló pin ìgbà tí ọba sì wà láyé ẹnu pẹ́ nìkan ò lè jogún rẹ̀ lọ́dọ̀ rẹ̀. جابر بن عبد الله قضى النبي صلى الله عليه وسلم بالعمرة لمن وهبت له وفي لفظ من رواية مي من أعمر عمرة له ولعقبه فإنها للذي أعطيها لا ترجع للذي أعطاها لأنه عطاء وقعت فيه المواريث إن عمر مي òun lọ wá nù hadithi yìí bébè yẹn bá wá ní òun fún yín ní kinní yìí ẹ máa lò lópin ìgbà tẹ ẹ bá wà láyé ya àwọn ọmọ náà kọ́dà báwọn ọmọ náà bá ń bẹ káwọn náà máa lò wàlẹ̀ àkìlì yìí wàlẹ̀ àkìlì bẹ́ẹ̀ yẹn bá ti lè fìyí òun kún un bẹ́ẹ̀ yẹn bá ti lè fi kinní bọ́ bá ti fìyí òun kún un tí yóò dúró mọ́ lórí pé ẹ̀yin nìkan ni o bóyá òun ló ti sí lẹ́nu bóyá òun náà ló rò pé ah, àtàwọn ọmọ yín náà pé ẹ̀yin àtàwọn tó bá gbẹ̀yìn yín ìtumọ̀ akéwù lẹ́ni tó tó gbẹ̀yìn yàn tọ̀ èyí téèyàn bá ti wí bẹ́ẹ̀ anábì ló wí o sallallahu alaihi anábì ní la tarji'u lilladhi a'taha èyí wọn tún padà sọ́dọ̀ ẹni ó gún yàn o fa in li'annahu ata'un waqa'at fihi al-mawarid ìdínú torí pé ní ó ti di ẹ̀bùn tó gún jíjẹ ti wọ̀ torí pé ńgbẹ̀yìn bá ti fún yàn àtàwọn tí ó gbẹ̀yìn rẹ̀ ó fi hàn ní pé ńgbà tó wọn ọ̀bá sí mọ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n jẹ ogun rẹ̀ ànábì náà ni wọ́n bá pẹ́rù wọn múra báwọn ló ṣe la tarji'u lilladhi a'taha irú yìí kí tún padà sọ́dọ̀ ẹ̀yìn ogun yàn má ara àwọn òfin tí mo ló dẹnu kéèyàn òfin mọ irú wọn múra tí tóun bá fẹ́ ṣe. وقال جابر إنما العمر التي أجازها رسول الله صلى الله عليه وسلم أن يقول هي لك ولعقبك فأما إذا قال هي لك ما عشت فإنها ترجع إلى صاحبها حديثي واقوم جيجفو يرون عمرة تي النبي فوتي لجوعي رتام ولي صلى الله عليه وسلم òun ni kéèyàn pé òun bùn àti ń bọ̀ lẹ́yìn rẹ̀ tí ó gbẹ̀yìn rẹ̀ bẹ́yìn bá ti wí yóò òdì tí wọ́n yányá. àmọ́ o fa imma idha qala àmọ́ bẹ́yìn bá ní kíni hiya laka ma ishta hiya laka ma kọ́ máa jẹ́ tiẹ̀ lópin ìgbà tó o bá ń ṣe tó o bá ń fa irú eléyìí ń gbé pé ni pé bọ́ọ̀ bá ti ń sẹ̀mí gbèrò ẹni bí ọba sí sahibiha nǹkan yìí ó padà sọ́dọ̀ ẹni ó ní kẹ́nìkan má kó ń fẹ́ jogún irú rẹ̀. wa fi riwayatin li muslimin amsiku alaykum amwalakum wala tufsiduha wala nabi kìlọ̀ pé amsiku alaykum amwalakum ẹ mójútó owó yín o wala tufsiduha ẹ má jẹ́ kí ẹ má ra aláre ẹ má jẹ́ kí n tí ọ bà jẹ́ tí ọ sọ tí ọ sọ nù mọ́ yín lọ́wọ́ tẹ̀yìn ò ní mọ̀ látàrí pé ah, ẹ má lọ́ lò ó àtàwọn ọmọ náà bẹ́ẹ̀ bá ti wí yìí hùn kò tún padà sọ́dọ̀ yín mọ̀ gbà ah, òun nìkan mú fún à ah, ebe látàwọn akíríbù rẹ̀ náà fa innahu man a'mara umra فهي الذي للذي أعمرها حيا وميتا ولعقبه تربية باتي سوية باتي سوية ببه yọ ma bẹ fún ẹni afún hayyan nbẹláyé ni wà mẹ́tàn kọ́dà bọ́bá kú wàlẹ̀ àkèlè yìí àtàwọn tí ọba gbẹ̀yìn rẹ̀ ní kúkúrú àwọn eléyìí ń bẹ nínú ojú ọ̀nà tí sẹ̀rí àfi ẹ̀ńkọ́rẹ́jì yẹn pé bọ́ọ̀bá lágbára hibà ò lè lágbára umra àmọ́mọ́rú umra tí ọba fẹ́ ṣe kọ́mọ́dàbí gbà téèyàn wà sóore tán yóò tún máa kábàámọ̀ nínú ọ̀nà téèyàn fi gbọ́dọ̀ wà kíábù tòrá àdìsí ní amsiku aleikum amwalakum ẹni tóun náà ní ntóyí bó la bá ṣe kòun náà ní ntí bóun yorùbá máa wí pé ọbọ̀ òun náà ọbọ̀ ọ̀pọ̀ àbí bóun yorùbá máa wí kèsì pọ̀pọ̀ lọ́wọ́ tiẹ̀ náà lọ títí ìwọ ní ilé kan ìwọ náà ní inú ẹ̀ náà ló tún wá lọ àmọ́ rẹ̀ nìkan àti ákíríbù rẹ̀ ń yàrá méjì ń bẹ̀ ìwọ náà sì bí àwọn ọmọ irú eléyìí lè padà líptò kéyìn oṣù oore tán kó tún máa kábàámọ̀ pé á ta ló wá ní í ṣe ta ló ní í ṣe irú oore báyìí irú ẹ̀ lànà bí ń kìlọ̀ fún wa o àmọ́ bí yẹn bá mọ̀ pé á òun lágbára rẹ̀ kò ní í jẹ́ pé òun ó dun àwọn mọ̀lẹ́bí tòun lẹ́tọ̀ọ́ wọn torí ká wí yìí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé kéèyàn ó tó ṣe oore síta ó gbọ́dọ̀ dánú lé o pàtàkì jùlọ àwọn tí ìgbọ́ bùkátà àwọn jẹ́ dandan fún yàn àti sọ́ńbì rí àwọn wo ni jẹ́ bùkátà àwọn gbọ́ dandan fún yàn ìyàwó yàn àwọn ọmọ yàn àwọn òbí yàn dandan ni bitọ́ bá ti rí ìyàwó yàn lópin ìgbà tí ń bá ń bẹ níyàwó yàn àwọn ọmọ àyàn àtọkùnrin wọn àtobìnrin wọn lópin ìgbà tí wọ́n bá ń bẹ lọ́mọ àmọ́ ọmọ tó ti lọ ilé ọkọ èyí òun ti kó lábẹ́ náfàkọ bàbá àbọ̀mọ tóun náà ti ní ìyàwó èyí òun náà ti kó lábẹ́ kínní nàfàkọ bàbá rẹ̀ àmọ́ lópin ìgbà tí wọ́n bá ti débẹ̀ tú láàsì ní o ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ eléyìí fọkùnrin ní o bóbìnrin bá fẹ́ ran ọkọ rẹ̀ lọ́wọ́ nìkan àyè ìrànlọ́wọ́ ń bẹ àmọ́ kódà kìí ṣe túláàsì pé méjì wá gbélé ìkalẹ̀ wọn náà lọ wá bó ṣe rí léyìí bí àwa ti ń lo ayé ńlẹ̀ yorùbá wọn sẹ̀ríà ìsìláàmù ọ̀faramọ́ bẹ́ẹ̀ aṣọ eléyìí pé ní sẹ̀ríà ìsìláàmù bí àṣà àwọn eléèbó holistic approach ni sẹ̀ríà ní ló fi fa irú àwọn responsibilities tó ti tó ti tẹ́ kalẹ̀ fọkùnrin tó pọ̀ yìí ó gbọ́dọ̀ wọ́nà fún un tí ó fi rówó ẹ̀yin ọkàn wa mú apá kan gbé yín ni wọ́n máa fún obìnrin ní ìdajì ntọ́kùnrin ọgbà olójú kan òun kàn ń fojú kan wo ṣẹ̀ríà torí pé ṣẹ̀ríà ìsìláàmù tó ní bóbìnrin bá jẹ́ bilọ́níà bábá lòun ò ní ná kọ́bọ̀ lórí ọmọ tó bí fúnra rẹ̀ gbèlè yóò ná lórí ọkọ kọ̀sẹ́nìkan tí ó mu sí ọkọ ọba sì má tàùsàn níà ntí ìyá bilọ́níà ọ̀jẹ̀ ọgbọ́dọ̀ wá ṣáràn nínú sẹ̀rí àtọ́lọ́ lódodo ọgbọ́dọ̀ wà ẹnu pé sẹ̀rí ẹ̀sìn alábòsí ìyá abilọ́ní ọ̀gbọ́dọ̀ wá pé dandan kọ́ lọ Mr Big lèyí ń figidu sáàtìn wọ́n máa ń kódirọ̀ alẹ́ yìí rìsíkùhù wàlẹ́ yóò figidu bọ́ba yìí pé agbára gàárì ló ní yóò gbé gàárì kalẹ̀ òun ni tí ọba wa rò pé sátọ́sì tòun ju yọ àlọ jẹun tó bá fẹ́ jẹun pé jẹrí o kò fara ní ẹnìkan àmọ́ èèyàn gbọ́dọ̀ mọ responsibility àti obligation rẹ̀ lè yóò fi du sàátì min sàátì ẹ̀wọ́ àyà kura ni bó ti dùn tó wa man kudira alayhi ọlọ́ọ̀lẹ́ni abá fún abá fún àsìkí rẹ̀ ẹ̀ falyunfiq mimma nínú tá a bá ti fún ma òun náà ní kùtì náà àní ọlọ́ọ̀jalè àní ọwọ́ antagbára rẹ̀ ọ̀ka nípa báyìí sẹ̀ríà tó ti wá gbé obligations báyìí lórí ọkùnrin lọ́kùnrin tí ń jọkùnrin gidi sẹ̀ríà náà gbọ́dọ̀ wá ọ̀nà tí ó fi rí ọ̀nà bàtírí tí ó fi lè ṣe obligations yìí ẹ̀rí pé bá a bá fojú inú wò gan hm, kódà bí sẹ̀ríà bá ní one over five ní ẹ̀yìn ìyá wa ní kẹgbà ẹ̀rí pé kò bòyìn sí ọ̀rọ̀kọ̀rọ̀ ní pé sẹ̀ríà wa ni wọ́n máa fún obìnrin ní ìdajì ni wọ́n máa fún ọkùnrin ní dọ́gbù. àwọn bòmíì sì ń bẹ fi bábìlì mọ̀wárí ìta bá débi mọ̀wárí ìtò nínú tíra yìí náà insha Allah àwọn bòmíì ń bẹ tóbìnrin ó jogún jọ ọkùnrin lọ bọ́ba ti rìn ni gbogbo ẹ wà lórí bí sẹ̀ríà mo ti wí holistic approach yóò wo bí yóò wọ̀ tún yóò wo òsì àmọ́ kákan máa wá pọnmi odò ẹgbẹ́ kan lásán ká má mójútó ẹgbẹ́ kejì èyí ń wò ti sẹ̀ríà ọlọ́run nítorí àyà lọ bẹ̀ yẹn ni láti fi àwọn ìyá wa àwọn ìyàwó wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin ẹ̀ka ìkúùpù wọn pẹ̀lú èsì tí wọ́n bá máa fẹ́ ni wọ́n bá fẹ́ máa dàrọ̀ ṣẹ̀rí àrùmọ́ wọn lójú kò sí ẹ̀sìn tó pọ́n obìnrin lé tó ju Islam lọ ẹ lọ wádìí inú tàn ìbá àwọn kan ti máa ta obìnrin ẹ kọ́ra àwọn òyìnbó tá à ń wò pé èbó èbó èbó ẹ lọ wádìí tàn ní ti ọ̀pẹ́jù títí di eighteenth century obìnrin èbó ò lè ò lè ní property property lè lọ́kọ òtò wọn àti property rẹ̀ ọkọ rẹ̀ ni gbogbo ọ̀sẹ̀sẹ̀ yìí ní eighteen century ni láì máa yẹ ẹgbẹ̀rún ọdún tí ṣẹ̀ríà Islam ti ń wí fún Zainabu ìyàwó Ibn Mas'ud pé kíni bọ́ ọ bá lówó tó tún fẹ́ yọ zaka yọ ọ́ fọkọ rẹ̀ àjẹgbèsè rí àti fóbìnrin láyè kó hónú property láti thousand many thousands kótó di pé èbó ṣẹ̀ṣẹ̀ wá rí i pé ẹ ẹ béèrè òfin mi lọ́dọ̀ àwọn olófin òun ń pè ní Married Women's Property Act ní UK àti US gbogbo ojú eighteen century lọ ìgbé àwa rí i pé ẹ̀yin obìnrin tẹ wà married náà ẹ̀ lè ní nǹkan àmọ́ tẹ́lẹ̀ wọn ò lè ní àjẹmógún ni àtòun àti ńdólóhùn ni tó ní pé ojú ọ̀nà lẹ́wàá o. So, ẹ má jẹ́ nìkan àwà lọ́fíìsì ni àbí kọ̀líìgì kan ni ntí ọ̀ yí òun náà nú ẹ̀sìn rẹ̀ kọ́ má máa fi dàrú mọ́ mẹ́yìn lójú ìsìláàmù ò sí nǹkan kan tí máa ti ọmọ mùsùlùmí lójú mbẹ wàláì àfi mùsùlùmí tí ọba mọ ẹ̀sìn rẹ̀ ni wọ́n máa wá bú ìsìláàmù jù náà gbé àwọn náà jẹ́ mọ àwọn àwọn afáwa yẹn náà kàn máa ń gbé bẹ́ẹ̀ òpònú lọ́ọ́ wádìí ni wàláì kò sí ti máa tìyàn lójú nù islam kò sí gbogbo òfin tí islam gbé kalẹ̀ ní tí mùsùlùmí ọmọ wa kárí bọnú sí pé a ò sì wá rí báyìí inú ẹ̀sìn wa kò sí. ọlọ́run kọ́ máa ṣàṣe àlékún ìmánì wa kó fẹsẹ̀ wa rinlẹ̀ kó máa yí ẹsẹ̀ wa kó lójú ọ̀nà tààrà yìí o sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi. wọ́n ní Allah nípa àwọn ọ̀rọ̀ ọkùnrin ẹ̀ẹ̀kan ló bá wọn fún un. mo gbà wọn táwọn kọ ìwé wa tó bá di parí oṣù a máa ní jẹ́lísà mọ̀tòhà inṣàlá tààrà. ẹ̀kẹ́ àkọ́kọ́ ni àbí inṣàlá. máa fún wa bíi mẹ́wàá èyí tó ń bá bá náà dé báyìí méjìlá máa ń inṣàlá two, three, four, five, six, nine. nínú béèrè méjì náà. nínú béèrè méjì. tọ́ba. obìnrin tó wà nílé ọkọ ọlọ́run sàn ilẹ̀ kàdà ìbéèrè tí ó wúlò púpọ̀ láwùjọ ni mo rò pé béèrè yẹn yé wípé ọmọbìnrin tó wà nílé ọkọ rẹ̀ ǹjẹ́ ó ní responsibility pé kí ni ìyá ọ̀jẹ̀ kí ni bàbá ọ̀jẹ̀ tọ́mọ rẹ̀ á ti sọ ò kò ní obligation kí lọ́mọ ọ̀jẹ̀ bàbá àwọn ọmọ lónìí lónìí kí ni lónìí obligation rẹ̀ àmóhùn náà lè ràn án lọ́wọ́ bọ́ba ṣe bẹ́ẹ̀ ọjọ́ àwọn èèyàn rẹ ni àwọn ìyàwó Ibn Mas'ud tí wọ́n á ń bá nẹ́bí pé ní kódò òun tún fẹ́ yọ zàká sórí kó wọn mọ̀wulẹ̀ tún kó lọ ta náà àwọn tó ń lọ fún ta náà <laughs> gba ẹjọ́ ọkọ òun náà wọ́n rí ẹ̀ǹkóbìnrin tí ń ṣe yìí òun yóò ti máa ṣe nǹkan míì ti zàká lẹ́rù kan bá kí ah, ọlọ́run ti sọ àwọn tó ní zàká o ọkọ rẹ̀ náà ló tún kọ́kọ́ bí pẹ̀lú pé ah, àfa àti òun lè kó fún yín ọkọ̀ náà wàá bẹ̀rù ọlọ́run pé à ah, ń gbọ́dọ̀ tó máa dájọ́ bi kéèsì ara mi pé lọ́ọ́ bi anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ti lọ́ọ́ béèrè anabi sì ni akọ́dà ah, ládàá méjì lọ́ọ́ gbà ọ gbalada pọ yọ zaka ọ sì gbalada silatu arahim ọ ń jẹ́ kí mọ̀lẹ́bí rẹ̀ ó tún kọ́kọ́ stand firm tí o sì pé eh, ilé ọmọ dàrú eléyìí tá à ń wí káwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wo fi gbọ́ wáyé kóbìnrin ọ̀rọ̀ ọkọ ẹ̀ lọ́wọ́ Islam rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ o àmọ́ ká sọ kó clear kó má dàrú báwa ti dàrú yìí ọ̀rọ̀kọ̀rọ̀ ni pé ìwọ ti rèlú bọ̀ wọ́n náà wọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ni nínú ṣẹ̀ríà Islam wàlá ìyànjẹ gbáà ni nínú obìnrin ayé tí ń sìn sọ́fà ìyànjẹ yìí jù wọ́n fẹ́ jẹ́ pé Yorùbá là kọ́kọ́ kódà àwọn tá a jọ ń gbé nùlú ní àwọn Haúsá gan kò rí bẹ́ẹ̀ kàtẹ́ tó máa wá sọ àwọn ìyàwó lárúbáwá táwọn gbígbà tí wọ́n wà fìlìjánà ní láyé náà wọlá ẹni wọ́n bá mọ ìgbésí ayé tí wọ́n ń gbé. nípa báyìí eh, ìbéèrè yín ni pé irú obìnrin yìí tó wá wà ní ilé ọkọ tiẹ̀ obligation tọmọ okòó lọ́rùn ẹ̀ àmọ́ ní ìyá ó sì ní kíni ó ní bàbá tó bá ṣe pé bàbá rẹ̀ ń bẹ láyé tí bàbá yìí náà sì ní ọ̀nà àjẹ ọ̀nà àmú rẹ̀ ìyá tó ń pè ní ìyá àwọn yìí ẹ̀ tọ́jẹ́ ìyá tiẹ̀ yìí ìyàwó bàbá yìí nínú sẹ̀rí ọlọ́run ọkọ ìyàwó ló ní obligation kínní ìyàwó wọn jẹ àmọ́ in the same vein bá a ṣe wí náà ọmọ dáadáa kọ̀ wá burú kọ́dọ̀ dáa kọ́ wá máa ran bàbá rẹ̀ lọ́wọ́ Ah, ẹ má wulẹ̀ ẹ má béèrè yín lọ́dọ̀ àwọn dádì ẹ̀jẹ̀ ń fún yín ọ̀dà púpọ̀ àbí ọ̀lọ́ fún bàbá rẹ̀ náà pé ẹ̀ fún wọn ẹlẹ́yìn náà lẹ̀ fún wọn ọ̀ gbàdúrà ni àmọ́ obligation ọ̀tọ̀ hmm, wájibú ọ̀tọ̀ nù sẹ̀ríà màdúbù ọ̀tọ̀ ntọ́jú recommendation sẹ̀ríà pé lọ́tọ̀ lẹ́yìn ó fi mọ bí gbogbo ẹ̀ ti rí ìtumọ̀ ẹni pé ní ẹ̀ lé túláàsì yàn kó mú màdúbù wá àmọ́ túláàsì ni kó mú kínní kó mú wá jíbò wá bí ó ti jẹ́ nìyẹn Allahu ta'ala àmọ́ ẹ nídàkejì tí ó bá wá sí bàbá mọ́ tí ó bá sí bàbá mọ́ tó bá láwọn ẹ̀gbọ́n lọ́kùnrin àbábúrò ní ọkùnrin táwọn náà ti tó kí wọ́n máa bí a responsibility ọkùnrin ọkàn wọn kó tó kan òun but ó lè máa assist wọn bá a ti rí náà tó bá wá ṣe pé ó wà in position tó yẹ pé òun nìkan yìí náà ni àhà ọwọ́ àdọ̀rùn tiẹ̀ náà mo rò pé ó yé bá a ti ń wí yẹn kò sí bàbá mọ́ lójú ó ṣe kínni lójú ọkàn òun torí pé ipò ìyá ni ọ wà sí i bàbá tó sì jọkọ tó yẹ kó take responsibility yìí kò sí mọ́ bàbá wa rí bẹ́ẹ̀ ẹ̀yìn ọlọ́run bá ní ọba rẹ̀ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́run ó bóun láti rí responsibility rẹ̀ ní kí nìyá rẹ̀ ọ jẹ́ toroko bisari ati tonu asilu bisari ati ma pe nu alusulu waliforo àwọn ìpìlẹ̀ àtẹ̀ka kí ni ìpìlẹ̀ ìyá àti bàbá kí ni ẹ̀ka àwọn ọmọ ọkùnrin ni obìnrin ni ẹ rí ẹ̀gbọ́n ni àbúrò ni ẹ̀gbọ́n bàbá ni àbúrò bàbá ni ọ̀dà kéèyàn ó ṣe dáadáa sí wọn o àmọ́ kì ṣe dandan ni kí ni wọ́n jẹ kí ni wọ́n mú lórí èèyàn àmọ́ dáa kéèyàn ó ṣe kí ni kò ṣe dáadáa sí wọn gbogbo ẹ̀ ń ṣẹ̀rí àá ẹ̀ka sì má gbọ́ yé ń bi pé àbí wọn fi ń hàn torí pé ẹ̀gbọ́n bàbá ẹnìkan bàbá ẹnìkan lòun náà àbí àbúrò bàbá ẹnìkan òun náà ṣe kíni ń jẹ́ bàbá fẹ́nìkan ẹni tí ń jẹ́ bàbá fún un ni kó wọn máa ṣe ọmọ fún un ní ti ń jẹ́ obligation àmọ́ sẹ̀rí àwa encourage wa pé wá ṣe dáadáa sí kíni zawel kọ́ọ̀bà àtẹni ó jìnnà àtẹni ó súnmọ́ ní fámìlì èèyàn máa fi gbà lékún un dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba ni wallahu ta'ala a'lam ìbéèrè kejì. látọ̀dọ̀ àwọn ènìyàn wọ́n ní kí èèyàn lè gba ọkùnrin kan gbèsè láì gba àmọ̀dá lọ́wọ́ rẹ̀. nà eh, pé ọkọ jẹ nìkan ló wà bí eh, kí ló lè fa ìgbàyọ̀dá torí pé eh, ta ló lè ṣàlàyé torí kò yé mi kí ló lè fa. nbọ ẹ dákun ẹ dákun hal ẹ ńgbẹ kpọbìnrin ló béèrè yìí tọ́ba yìí pé a dáhùn lọ bi tí ọjọ́ béèrè rẹ̀ insha allah ó lè padà béèrè kọ́dà bó ṣe gbà mí tí ó hàn ní pé inú ọkọ̀ ó dùn ni bóbìnrin bá ṣe báyìí torí pé n ti ń jẹ́ ọ̀rọ̀ gbèsè ọlágbára púpọ̀ àwa làwa ń fi ọwọ́ ọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mu sẹ̀ríà ìsìlámù ọ̀fọwọ́ kékeré mọ́rọ̀ gbèsè gbèsè tá nàbí sọ débi pé yugfaru li shahidi kullu shay'in illa illa dayn ànábì ní shahidi ẹni wọ́n pa sójú ọ̀nà tọ́lọ́hún gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́hún gbogbo lọ́lọ́hún ó forí jìn àfi kíni àfi gbèsè gbèsè téèyàn jẹ tá nẹbi ó débẹ̀ tí ó fẹ́ ṣe Allahu Akbar kó kírun sí la yọ wà kọ́kọ́ béèrè pé sọjẹ gbèsè wọn bá lọ jẹ gbèsè so ó fi ó ṣètò ní tí ó fi san kalẹ̀ wọn bá ní a wọn ò yà sí gbogbo orúkọ a ànábi ó ní sọlù àlá sọ ibi ẹ kírun sí nǹkan yín la láti lè jẹ kí wọn mọ ẹ àmọ́ gbogbo ìgbé ayé táwọn ń gbé lónìí Nàìjíríà náà jẹ gbèsè lẹ́nu omi ọmọ wí pé eléyìí kò yẹ wọn tiẹ̀ máa bá lẹ́nu mùsùlùmí ó yẹ kí wàá mùsùlùmí ó máa tẹ̀lé ìlànà alukur'ani àti sunna nípa báyìí gbogbo ẹni tí obìnrin tó bá rí báyìí ó lè bọ́kọ rẹ̀ fún àmọ́ kó sọ fọ́kọ rẹ̀ ó dáa púpọ̀ kó sọ fọ́kọ rẹ̀ torí pé ó ṣeé ṣe bóyá òun lòun rò pọ̀ jẹ nìyí lówó ọkọ ní reason kan àbí míì tó fi rò pé òun ọ̀jẹ́ lówó ní àwọn táwa ronú ọmọrọ́bìnrin lè padà béèrè tí ọba jọ mọ́ irun tá a dáhùn yìí pé irú nǹkan báyìí gan lòún wí so kọ́ sọ fún àmọ́ tọ́ba wa ní reason kan pé irú nǹkan báyìí ni ọ̀fẹ́ jó wọn sọ tọ́ba wa béèrè yìí nǹkan wa fojú ṣẹ̀ríà ìsìlámù wò Allahu ta'ala àlẹ́. wọ́n ní kí obìnrin bá rọ sọ ó ti ń rí omi àbẹ́jẹ́ àbí nǹkan kan. ẹ àlàkólẹ̀ ha tí obìnrin bá ń rọbí oríṣiríṣi tọ̀bíà obìnrin kọ̀ọ̀kan yàtọ̀ obìnrin míì máa ń rọbí ijọ́ mẹ́ta àbí ẹlòmíì ò tó bẹ́ẹ̀ ẹlòmíì lẹ́nu wákàtí kan náà sì ni èyí tí àwọn àlùfáà ṣàlàyé ni pé ntó lè má kírun àti mà òun ni kíni ànífà èyí ṣe pé ọmọ bíbí gan ni ọfà kóbìnrin ó jókòó kọ́ mọ́ kírun but ẹ̀jẹ̀ tó jáde lára ẹ̀ bí ẹ̀jẹ̀ haibọ̀ òun ní í ṣe kínni òun ní ń fa kóbìnrin ọmọ kírun òun ní bẹ́ẹ̀ bá ń ka tí ọ̀rọ̀ àfikì àwọn àfa máa sọ ọ́ ná sọ́ọ́nù pé làwọn anjabati mara tóbìnrin bá bímọ tí gbogbo ẹ sì dá haúlẹ̀ kan náà yajibu alayha an tusalli túláàsì ní kọ́ máa kírun lọ kìí ṣe pé ó bímọ yẹn bá ti wá bímọ ọgbà líìfù à ká má gbọ́ yé bẹ́ẹ̀ ẹ ìdùnnú lọ́mọ kó sì tún máa sin ọlọ́run ọba bọ̀tí ń tọ́ fà á òun ni kíni òun lè jẹ́ tí ń jáde gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ àìbọ̀ so irú obìnrin yìí wọ́n wá wà bẹ́ẹ̀ ẹjọ́ mẹ́ta àbí nǹkan kan kò rí omi tóbìnrin máa kọ́ rí àbí bíi ẹ̀jẹ̀ àbí nǹkan kan yọ́ máa kírun ni àfìgbà tó bá tó bẹ̀rẹ̀ sí ṣe kíni ọba tó bẹ̀rẹ̀ sí í rí bọ́yọ̀ omi ní kọ́kọ́ rí ni títí mọ̀ pé ọmọ ń mú un ìrọ̀lẹ́ làwọn afáàní ó súnmọ́ ní fáṣọ fàyà àkóró ṣẹkùmàwò fàyà àkóró ṣẹkùmàwò wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi